At that, at that I, will, I will hand over my mic for now. Mama, uh, mute ma. It's okay. ẹ kúrò lẹ sàn. ẹ rà máa o. ẹ kúrò lẹ sàn. ẹ rà máa. máa ń gbọ́ ní mà. ni mà. mo rí pé ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀yin kàn kankan sí comment section. Please share to Aniki Shaya. Uh, ah. crunch. Mm, share to. ẹ ra sán ẹkúrọ lẹ sàn ẹkúrọ lẹ gbogbo ilé o ṣọlá fi àlẹ wọ. Ah, bí la wà o. mo sọ fún yín pé mo fẹ́ jáde lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni mo sọ fún yín pé mo ń jáde lẹ́ẹ̀kan. bí mo ṣe wọlé mo sáré change mo ní kí n wá fún yín ní ààbò mo lọ sí ìlú kan ní area ìkọ̀lé ní odò ọ̀rọ̀ tí àwọn onífàyà tó máa ń tẹ̀síwájú lọ sódà àwọn tó tún jù wá lọ láti tún lọ wádìí ọ̀rọ̀ sí ṣé ẹ̀ ń gbọ́ ṣe rí àwọn pípù yìí wọ́n ti lọ fà ṣùgbọ́n dé iṣẹ́ ń dáhùn lára wọn ṣùgbọ́n dé iṣẹ́ ń dáhùn ní ara wọn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń support Mohbad ní house yìí yẹn gbogbo ẹ̀ bá ti máa rí àwọn èèyàn tẹ́ máa ṣètọrẹ àánú fún ẹ lọ ṣètara àánú fún wọn ayé ò ní mú yín wọn ò ní fi yín dípò ẹlòmíì lágbára Elédùmarè wọn ò ní fi yín dípò ẹ tó bá yá náà tá a bá ṣetán tó bá pé ọjọ́ méje gbogbo ẹ̀yin tẹ́ dáwó tẹ́ fún mi yẹn máa padà máa padà súre fún yín máa ṣàdúrà fún yín ní ìdí èṣù yẹn ṣẹgbọ́n. Mohbad máa ja o Mohbad máa Mohbad ti rẹ́dì kò sùn ó ń sáré kiri ni ó ń kígbe ó o ó máa jà o ó máa o ó máa bẹ̀rẹ̀ ìjà látòrí bàbá ẹ̀ torí pé bàbá ẹ̀ ó ti mọ ikú tó pa ọmọ yẹn. kò dẹ̀ sọ fáwọn èèyàn ọ̀rọ̀ tí mo bá bọ̀ nìyẹn o bàbá ẹ̀ ti mọ ikú tó pa ọmọ yẹn kó jáde síta kó sọ fáwọn èèyàn kó má bẹ̀rù ẹnikẹ́ni torí pé àwọn tó súnmọ́ Wùmí wọ́n ti jẹ́wọ́ fún ṣùgbọ́n dé bàbá yìí kọ̀ kó sọ síta so tẹ bá kọ́kọ́ wo táìpù tí mo táìpù sí síta yẹn sọ́dọ̀ yín ẹ rí i pé mo ní bàbá kò wá justice for me rárá ó ti ní àwọn tó ti ń dáàbò bo bàbá tó bá wá ti wòye gan kú torí ọmọ ẹ̀ kó jẹ́ ká mọ kú tó pọ̀ mọ́ yẹn tó bá wá ti wòye pa bàbá bọ̀ kọ́ justice torí àwọn tó tún kéré tó tún bí sílẹ̀ kò tún mọ orí ilé tó tún lè rí ògo tó tún fẹ́ dàbí tó Mohbad nínú wọn kó sọ nǹkan tẹ́tí ẹ̀ gbọ́ kó má fi nǹkan kan pamọ́ ká ẹ pin kó dé ibi tí bàbá wà kí bàbá gbọ́. ìkan tí mo bá bọ̀ ni mo sọ o wọ́n ní kán pe ìṣẹ̀dá Mohbad kán fi nǹkan ìjà lé lọ́wọ́ kán tú okùn tó wà lọ́wọ́ ẹ̀ kán fi nǹkan ìjà lé lọ́wọ́ Mohbad lóun fẹ́ jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lóun fẹ́ jà ó nítorí gbogbo àwọn tó ń jà fún wọn wọn ò jẹ́ kán ní àṣeyọrí nǹkan tí mo bá bọ̀ nìyẹn o ẹ kẹ́ bá mi pín program yìí kó dọ́dọ̀ bàbá nǹkan tí bàbá ti mọ̀ yẹn kó sọ fọmọ nàìjíríà kí àwọn èèyàn gbọ́ kó má bẹ̀rù ikú ó sàn ju kéèyàn kú sínú òtítọ́ ju kó wà láyé lórí irọ́ bó ṣe rí nìyẹn sàn bó ṣe rí nìyẹn gbogbo ilé. ẹ ṣe gan màjàre ifá máa jẹ́ a ti gbọ́ ìkìlọ̀ tẹ̀kìlọ̀ náà ọlọ́run aṣáfàṣẹ sí i bẹ́ẹ̀ ọ̀nà ṣe sọ lẹ́yìn mọ́lì kí ló dé tó tó tó rànjú ní kíní send request come up if ẹ ṣe gan màámi ifá wọn ti skin record wọn máa ṣe é. ìjọ tí èṣù tábọ̀ ẹ̀ tó bá ti pé ọjọ́ méje gérégé. wọ́n máa ṣe gbogbo ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilé pátá gbogbo ẹ̀yin tẹ́ dáwó fún mi pátá. àní firú ẹ̀ gbà. gbogbo yín pátá ni mo gbúdọ̀ súnlẹ̀ fún. sọlẹ́sẹ̀ nìkan láti sọ ni torí mo fẹ́ bá tafari àbí èsì tafari yẹmi àti wọ́n ṣì ní nǹkan tá a máa múlẹ̀. Eh, Dókítà Àdùkẹ́ just try to communicate with uh, Aniki and Crunchcoin. I'm sure you can handle the the what you want to send to her. So Mama Oma, get in touch pẹ̀lú yín. Only send you request wá sókè if you don't mind. Kò tẹ̀ sí wàhálà nọ́mbà. Láàárín wo tó wo tó lẹ́tí bá wa màmá. Tàfárì ìṣẹ̀wà ń bẹ̀ yẹn. Akọ̀kan gbogbo ẹ̀ akọ̀kan pé ká fi ká gbọ́ yín ẹ ṣáà mọ̀ táwọn debate wa ṣe máa ń lọ. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kí n gbọ́dọ̀ ìjọ ẹ bẹ tọkọ máa tán jẹ́ kí n gbọ́ràn wọn. ẹ ṣeun gan ma ẹ jẹ́ kí n gbọ́ràn wọn báwọn èèyàn sọ̀rọ̀ ìjọ ẹ má ṣe bó nǹkan tẹ̀ ń ṣe jẹ́ jẹ́ jẹ́ jẹ́. ẹ ṣeun gan thank you so much ma. yes sir. yes ma. ṣé mo lè máa lọ. bẹ́ẹ̀ ma bẹ́ẹ̀ ni ẹ ṣe mà ẹ ṣe mà. ọ̀sìn yín o ẹ jẹ́ láwọn tó fẹ́ bá wa ṣe kínní ẹ̀ máa kọ̀ sí yín. Um, Tafari, Tafari, can you please unmute yourself? Ṣé ń gbọ́ mi? Uh, before una una no even translate for us o, me I no hear anything o. Mama said, Mama said, Mohbad mo go fight and he must fight. And Mama said the other team Wunmi that they are themselves that they work hard dem dey do juju dem dey do their as dem dey do juju dem don dey post their obi obituary because all of them go kpai one one as mohbad kpai so when mohbad finish with them all of them eh, dem no go dey okay say mohbad go fight and make baba talk anything that he knows that baba should not be scared or baba should not be feared abi should not afraid that or about anybody threatening him that baba should talk whatsoever that there is something that baba knows that baba needs to talk but because of the fear afraid of anything that baba must talk. See, Baba, make Baba no fear. Say, eh, Shulaka yo, Gulaka yo, Shibole, Olomi, Lefe, Jewola, Shole, Fimo, Kumo, Bua, Iná lójú, iná lẹ́nu. Say, all those things, they love Baba. Say, all those stuff, they behind Baba. Make Baba no grieve for anybody. Say, Mohbad go fight. And if Baba no talk, you go start from Baba. Because me, I believe in that issue. Say, that issue go work, Ajay. Ahem. Now, Thank you very much. God bless you. Safari, are you there? Now understand. Very wicked, very wicked. It, she also said, she said that Baba is not looking for justice. Why we no go contribute? In fact, I go still send money, give Mama if you still work. I go personally send money, give Mama. appreciate am say that in won corner dey whine for comment section oda i pe ogun wan kill ọ̀nà ìṣù wan kill. i prefer to put money for it and for me to put money for good both family. aduke that mm-hmm. woman said that baba is not looking for justice don't forget and she said that baba knows that they have told, that they have told that man that where she went and she came back she found out that they have told that man everything Am about died that, that that man has refused to tell the whole world what happened to the boy. Okay, so now when the issue they uh, say issue go start from Baba. Yeah, Good, he said the man. He said the man is not looking for justice. Don't forget. Make it start from anywhere as long as me. No, be issue wan hmm? start from Baba o. Oh. Wait, hmm? wait. No be issue wan start from Baba o na mohbad the woman talk o. Oh. Eh, no say the issue don enter don't... spirit mohbad say okay they go misquote you i dey tell you now they go misquote you. i no care make dem misquote na make make issue just work. you know say these people no get sense they no get sense o oh. especially the one wey dey down e no get sense o. Oh. ayan fema shebi you you no dey there when dem dey kpai mohbad i no dey there when dem dey kpai mohbad so ah ah me abeg we dey safe make issue go burst for you make èṣù make him go bust anywhere. Oh, oh eh, wọ both the one wey you know both the one wey you normal talk truth both the one wey dey lie dey defend or defend able no should take up on them e dey allow you to mo fẹ́ máa lọ Tafari are you there? I'm with that you. village of Tafari uh-huh, Tafari my question for you be say kí ló dé tẹ fẹ́ gbọ́mọ bàfọ́sùn kí ló dé tẹ fẹ́ jẹ́ kẹ́lẹ́ṣẹ̀ jẹ́ kí ló dé sọ bẹ́ẹ̀. gízì tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé let's call a spade a spade ìyá búlì òun ni naira marley àti samilari mm, mi sọ̀rọ̀ nípa samilari kò samilari wà ní petition so ó possible kí samilari mọ̀ pa nǹkan tó kú tó pa mohbad bọ́ ìyá búlì ni naira marley máa jẹ number one naira marley ò sí nàìjíríà ìgbà tí wọ́n pa Mohbad and tó bá tiẹ̀ wá jẹ́ wípé Naira Marley mọ̀ ń pa ikú tó pa Mohbad mo mọ̀ pé àjọmọ̀ òun àti Wùmí ni kí ló dé tí Wùmí ò lè jáde wá kó wá point kó wá jẹ́wọ́ pé ah, ọ̀gá ẹ̀ ni o mo díẹ̀ Wùmí tó bá jẹ́ pé ó fẹ́ claim pé Naira Marley mọ̀ ń pa ètò òótọ́ mo díẹ̀ ẹ jẹ́ ń ka story mi kalẹ̀ ẹ sùúrù ẹ jẹ́ ń ka story mi kalẹ̀ mo díẹ̀ Wùmí kó jáde wá kó wá mention Naira Marley táyé ò bá ní bàjẹ́ sórí social media. very wicked lady ẹjọ wọn mi nìyí ṣẹlẹ ẹjọ pizu mọdà. mo fẹ́ máa sá lọ mo fẹ́ lọ wọ mọ́tò mi lọlé so tàfárí iṣẹ́ ń gbọ́ mi ìyẹn nọmba one nọmba two ni pé ṣé mo rí pé àyànfẹ́ wọ́n sí ẹ̀yà owó kílódé tẹ̀ ń kó sí mi lẹ́nu náà mo ti wá bí látàárọ̀ mi ìdẹ̀wọ́ oh, so tàfárí ṣé mo rí pé fúnra Mohbad ló gbé fóònù tó ṣe live video tó ní tí mo bá kú Naira Marley àti Marlian House ló pa mí àti Zino Zino snitch eh. àti cy cy ni Wùmí o ìjọ tí eh. Mohbad jáde tó ní tí mo bá kú àwọn ẹni tẹ máa hold lélẹ̀ Naira Marley cy Zino Naira Marley house Wùmí wà ń bẹ̀ ó dìídì pé Wùmí cy lọ́tọ̀ yẹn nọ́mbà two ṣé wàá mọ̀ pé Mohbad tó fẹnu ara ẹ̀ jáde wá sọ fún Naira Marley pé tí mo bá kú ẹ mú Naira Marley a tún mo ní evidence video tí mo lè play fún yín níbi tí Mohbad fún aláàrẹ ti ń bẹ Naira Marley pé kó má bínú kó má bínú ẹni sùúrù ẹni sùúrù Mohbad wa sọ Naira Marley wa sọ fún Mohbad yìí pé ṣùgbọ́n ti jáde sí public ó ti sọ fún public pé tó bá kú èmi nìkan wá mú fúnra aláàrẹ padà sí public tó bá jẹ́ pé oṣù ọ̀hún dẹ̀ẹ̀dẹ̀ lójú pẹ̀lẹ́bẹ̀ tó bẹ̀yìí lọ sọ fún pọ́blíkì padà yìí pé nǹkan tó sọ lọ́jọ́ yẹn pé ó parọ́ ni Mohbad wa ní àwọn ah, ò lè sọ bẹ́ẹ̀ o àwọn ẹni tó ti nífẹ̀ẹ́ òun wọ́n máa bínú sóhun òun ò lè jáde lọ sọ bẹ́ẹ̀ òun ò lè jáde lọ sọ bẹ́ẹ̀ tí Mohbad bá tó bá dára ẹ̀ lójú pé tòótọ́ nǹkan tóun sọ yẹn tòótọ́ ni kí ló dé tí ó ṣe tún padà lọ bẹ Naira Marley padà fídíò wa ṣẹrí ẹ má jẹ́ ká gbọ́ Mohbad fọṣù Naira Marley máa jẹ̀yà búlì wọ́n búlì Mohbad wọ́n máa jẹ̀yà búlì ṣe ife Naira Marley ló pa Mohbad yẹn ẹ máa nídìí láti gbé evidence wá kàn sí mi láwọn evidence tí mo lè fi defend ẹ tó wà lórí social media ẹni sùúrù tàfàrí ah, tẹ bá ti ń sọ̀rọ̀ tẹ bá ti ń sọ̀rọ̀ tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ fún wa lẹ́fídẹ́sì ọláwùmí ah, pẹ̀lẹ́ ò káàbọ̀ apọ̀kọlẹ́kùnjayé olóṣì apààyàn dọ́kọdọ́kọ aṣanálẹ́kì transformer ti gbogbo lẹ́kì olóburúkú lọ́ọ́ ṣe dna aláyé bàjẹ́ apààyàn apààyàn ó ọmọ ọlọmọ wá rò bó máa padà ṣẹ̀wọ̀n last last ní ọláwùmí ó ní jèrè ayé ò bó ṣe pa Mohbad lẹ́yìn àpàwọ náà ọkàn ò ní ah. balẹ̀ ó máa ṣòfò dànù ni o ayé ẹ máa bàjẹ́ ni o àfi tó bá tó jẹ́wọ́ àfi tó bá àdàbí tó bá jẹ́ pé ò mọ nǹkan tó pa Mohbad nìkan ló kú ọláwùmí ó máa padà ṣẹ̀wọ̀n last last. àní wípé naira marley so very wicked woman. ha ni wípé na Marley ló Mohbad but nǹkan tá à ń tọ́ ah, tún change ẹnu kí ló dé ń change ẹnu ṣùgbọ́n ẹ̀yin lẹ́sọ látàárọ̀ pé malias music ni ẹ ti ń change ẹnu àbí ọwọ́ ti bà yín mo ti mú yín sọ́wọ́ ẹ ti ń change ẹnu. yá sọ̀rọ̀ ṣe bí wọ́n ti sọ̀rọ̀ tiẹ̀ báyìí yá kéèyàn sọ̀rọ̀ sórí téèyàn bá téèyàn bá ń jà yàn máa ń jà ní ọpọlọ dẹ̀ lọ́fún máa ń ṣe gbogbo nǹkan. lẹ́yìn ìgbà tí wọ́n petition mi kí tún máa fọkọ lọ ṣe ọ̀gá kò sọ́kọ lọ́bi bíbá ẹ̀ mọ ojú mi ti rí lórí eléyìí wo kàkà kí má jẹ sisi àfi ni ẹ̀yin lẹ dé má lecture mi má lecture mi má ṣe ṣe justice for Mohbad má lecture mi no lecture me talk your own make i talk my ọ̀gádé má lecture mi ọ̀gádé má lecture mi gbọ̀nà station lọ tó bá ní nǹkan tó lè fi accuse Naira Marley gbọ̀nà station lọ má lecture mi gbọ̀nà station lọ gbé evidence ẹ̀ gbé ìlú tó bá lọ gbọ́ cct ah. o ò ní máa sọ̀rọ̀ tó ń sọ yìí tó bá lọ gbọ́ gbogbo cct nǹkan tó ti sọ níwájú adájọ́ ni bàbá bàbá ẹ gbé evidence yín lọ sọ́dọ̀ náà my man lecture mi máa ṣe ṣe justice for Mohbad wọ́n kọ́ ló ra fóònù fún mi. everybody here is looking for way forward for this movement to actually make it happen. way forward we are, we are, is what we are looking for. And if if nobody is pinpointing Naira that Naira is the killer, and these things are something that we cannot, we have to be careful when we talk about it on TikTok because.